fáǹfààní gbogbo ẹ̀ tó ń wà mú màwòrán nígbà tí náà ni àṣà wa èdè wa ibi tá a ti ń gbé àṣà àti ìdè ilẹ̀ Yorùbá lárugẹ àsọfúnni lálẹ́ àná àwa ní artist náà bàbá olóògbé Pa Moses Ọláìyá Adéjùmọ̀ tí wàá sí bàbá àsàlá lálẹ́ àná la wà àtúntì wá wà ní inú ìjọ kérébù àṣẹrafù tó wà ní Iléṣà níbí ibi tí wọ́n gbé bàbá wa wọ́n ti ṣe service fún wọn lẹ́ni tá a bá ti gbé bàbá kò ń bì wọ́n gbé wọn lọ sí ilé ìtẹ́ nìyẹn kò ní bàjẹ́ mọ̀ mọ́ wọn nígbà tí ní àṣà òyìnbó mo sọ pé gbádùn wa lórí ètò àwọn oríkèéṣì àwọn kan la máa mú wa oríṣiríṣi àwọn wòlíì la máa bá pàdé oríṣiríṣi àwọn òṣèré la máa bá pàdé oríṣiríṣi gbogbo àwọn gbajúgbajà àwọn ènìyàn lọ́lọ́kan òjọ̀kan àwọn ọba ládéládé lóyè lóyè àti àwọn òtọ̀kùnú ìlú àwọn ọlọ́rọ̀ ńláńlá lẹ́ẹ̀bà pàdé lórí ètò fún tèmi ẹ wo ẹ má gbé kó ń bẹ̀ mo máwòrán nígbà tí náà àṣà wa èdè wa. go. Let's shout hallelujah. Hallelujah. Hallelujah. Amen. ìṣẹ̀sìn ètò into ti bàbá wa senior head apostle uh, Moses adenjumo nígbà tí a ń kọrin nínú ìwé orin wa m seven hundred and eighty three three four two three hundred and forty two CRS info. kíyèsí èmi ń bẹ láàyè títí láì Jésù yè títí ayé ẹ̀rù ikú kò bá ní mọ́ jésù yè nítorí náà ìṣà kò ní pamọ́ hallelujah. rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá ti ohùn ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kó jíǹde verse nígbà náà ni a ó sì gba àwọn tí ó wà láyé tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa yóò sì máa wà títí láì lọ́dọ̀ Ọlọ́run verse eighteen nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú kí Olúwa kí ó bùkún gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ náà. orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára. ọpọlọ. They wise. Kí òye kí ó sì yé wọn. And they have understanding. Wọ́n ìbá máa ro ìgbẹ̀yìn wọn. They will take of their end. Gbogbo ènìyàn Ọlọ́run ẹ ká mọ̀ wípé kò sí tó ní ìbẹ̀rẹ̀ tí kò ní òpin. We should know that nothing has a beginning that will not have an end. Bẹ́ẹ̀ni ọba sì fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ni iṣẹ́ ni ó fẹ́ dá lọ́wọ́. When you want to start is a journey that you want to embark on. Ọ̀hún tó yẹ kókó rojú ni pé níbo ni òpin ohun tí òun fẹ́ bẹ̀rẹ̀ yìí. What you ought to think of when ìrìnàjò tó ń tòde. That the journey you are about to reach, that what you are doing, tàbí tí o fẹ́ ṣe, that what you want to do, ibo ni yóò parí sí. And where will it end to? But life with wisdom. Ẹni tó bá sì fi ọgbọ́n rìn ìrìnàjò ayé rẹ̀, ìfọwọ́ ni òpin wọn lè dára. So live your life in a wisdom path. The end will be joyful. Orílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. They have a lot of mineral resources. Ṣùgbọ́n síbẹ̀ ẹgbẹ́ ìmọ̀ta wà nítorí pé ìbẹ̀rù Ọlọ́run sáfẹ́rẹ́ láàrin àwọn ènìyàn. Let's look at the state we are in this country because people don't have fear. Ọlọ́pẹ́ ènìyàn á fi ìbẹ̀rù Ọlọ́run á fi lo ìgbé ayé rẹ̀ blessing and that will be done will spend the days with the fear of God. If you are here today, he said from the book of Isaiah 38. The Lord sent the prophet to Ezekiah that, that he should prepare his house because it's going to pass on. So that, that wisdom should be able to prepare his home. Uh, yes. ó wí fún pé báyìí ni olówó awí balẹ̀ ilé rẹ mọ́ nítorí pé wọ́n kú ó ti tó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí orin ìrìn àjò ayé a ò palẹ̀ ilé wa mọ́. many of us in this set we are not prepared. ọlọ́run sọ fẹ́ káàbí lọ palẹ̀ ilé rẹ mọ́. the Lord sent to us the guy say. kì í ṣe bí àjọ tó ṣí àìlè àtàkùn tó tébù. it's not for láti ṣe àwòsàn ilé rẹ̀ dáradára. for you to take charge and control of your home. láti fi ó gbogbo sí ipò tó yẹ to put everything the way it ought to be. láti ṣàwọ́nú sí kó má bàjẹ́. where you? facing should be. wọ́n jẹ́ kó ní mímọ̀ fún pé àdúrà iṣẹ́ àdúrà tó lè gbà. ojú ẹ̀yìn ojú ẹ̀yìn ojú ẹ̀yìn ojú ẹ̀yìn wẹ̀yìn wẹ̀yìn. ohun tó bá ti ṣe kalẹ̀. wẹ̀yìn wẹ̀yìn. Ohun tó ṣe síwájú. The one you have done before. Ló máa lọ bá níwájú. That is is going to be. Ohun ṣe sílẹ̀ nílẹ̀. And what is left behind our own. Olùkọ́ máa ṣẹlẹ̀ nílẹ̀. That is what we continue at home. One day. Màmá kan ó gbà lọ́dọ̀ mi pẹ̀lú àwọn ọmọ rẹ̀. There was a woman with me and her children. Ọmọ kan wá wáyé wádìí ìkọ́nà kan wá dìde. And one of her sons. Orí dáàdì ó ní ẹrú màmá dáadáa. Dàdá ní look at mommy. Ó ní tí màmá bá kú. And jẹ́ra that if care is not taking, our calls will remain in the mall. mo ní kí ló dé. I said why. oníṣègùn fún bàbá yìí. are you causing her. ó ní bàbá náà mọ̀ pé ọjọ́ ìlú kan máa jẹ́ra sí. that even herself she know. wọ́n ní torí pé àwọn mẹ́fà péré náà nípa ṣe wà yìí. because they are just ten children. ó jùlọ mẹ́fà bàbá wa six but six of them they are not in. ó ní màmá òde ní ìkọ̀kọ̀ ṣe sí. and the mother refused to do anything about it. ó ní màmá òde ní ìkọ̀kọ̀ ṣe sí they have their assurance. That where they haven't brought the And this one said I agree. And this one said I agree. And this one said I will not go back. That if care is not taken, it is the government that will bury you. Brethren, the way you are spending your days right on life, are you putting your house in order? ṣàkóso ilé rẹ. commit everything unto God in your home. nítorí pé o láti kú ní ọjọ́ kan. because one day you will pass on. ọlọ́pẹ́ ènìyàn gbọ́dọ̀ máa rántí pé òun yóò kú. a man or a woman endowed with wisdom. gbogbo nǹkan ni ó dájú. everything is not certain. kò dájú pé a máa bímọ. it's not certain that we give birth. gbogbo ènìyàn kan ni kọ́lé. it's not everyone that we rent to be. gbogbo ènìyàn kan ni ṣe ogun tàbí òmíràn. it's not everyone that will do one thing or the other. dájú tó máa ogún kan wà tó wà fún is one thing that is certain for everybody is that everyone will die. Money is not certain. Riches of wealth is not certain. Position is not certain. door is open to you, that is where you remain. for eternity. It is where we can make a change or make a choice. Ẹ̀yàn ìdájọ́ lead one to two places. You máa lead ẹ eh, yálà sí ìjọba Ọlọ́run tí ṣe ti àlàáfíà. Ìdá òkùnkọ ìtánìtì. ọlọ́pàá ni àwọn ronú right now àbọ̀ ìwọ náà kò tó wà lọ́wọ́ ẹ̀ check what you have wọn kò tó lè look at what you are, you are buying already. hallelujah amen. bẹ́ẹ̀ni ọba lówó lọ́wọ́. if someone has money. tó bá lọ sọ́jà. That's right. tí mo tọ́ báyìí o. àfádà born is. ọpẹ́ ni fún Ọlọ́run. agbórí ti. ọpẹ́ pé ó bẹ̀rẹ̀ dáadáa ó sì parí ẹ̀ dáadáa. because he started good and he ended well. wọ́n ṣe ilé wọn dáradára. he put his house in order. torí pé lágbé irú ilé tarí lágbé ilé ìbòmí ni ìsìnkú yóò tẹ̀ lójútù. in a large family like this somewhere the very of the person. wọ́n ti ń jiyàn tẹ́lú wẹ́jú má dàrú. but the quarrel run here and there and everything was scattered. wọ́n ti mọ̀ kó kó abẹ́rẹ́ rárá. and they don't know that is why that what can he do recognize him or go recognize him number one person he gets petrol and oil for me number two number set it ablaze nobody ah abeg ask you come on here that ask you come someone and set the house ablaze. wọ́n recognize am wọ́n recognize am. he was pastor. so ọlọ́run that will not be a change his name. alakọ tó tó sínú ilé ẹ̀ that is what the man has arranged in his life. alakọ tó kó that is what he has gathered. arákùnrin àti arábìnrin. We thank God for the life of our father. That it started well. And he did his work on the town. He did his work at the nation and the church of God. And it's now time to commit his life unto Christ. He served this nation and he served the church of God. He was a minister of God. One day, I shall love the children of our Father Babalolo Christy Otilo. Our father is the one who has departed from life and for their Abuko Babalolo. So time has come to an end. Ẹ̀mí wọ́n ṣì wà níbẹ̀. And the spirit of God is in the kan tó wípé. And we have a promise. Nígbà tí bàbá If if our father and mother forsake the Lord. Christy yóò tẹ̀wọ́ gbà himself will take us up. Òfin yìí lórí ọ̀fẹ́ Christy lọ́wọ́. I commit you of the grace of our Lord Jesus. Ọlọ́run bàbá tí ẹ bá ti fi sílẹ̀ yóò bàbá yín lọ. The God of your father if you refuse to forsake him. Yóò sì máa jẹ Ọlọ́run yín. And it will be your God. Mo kí ẹ̀yin aya bàbá. Greetings to all the wives of our Lord. Èyí kò jẹ́ tuntun fún wa. And it is for me to. Àti sọ pé ènìyàn méjì yóò jọ máa lọ pọ̀. I say two people will be working together. Ọ̀pọ̀ ọkọ. And we will be second one we will lẹgbẹ lọsí ìwà tó ṣe máa ń ṣe ọkọ fún àwọn ọmọ wọn is one before husband and wife Jésù Olùgbàlà and that is Jesus. nígbà tí bá wọ́n tún tẹ́ òrí bàbá when you look left and right and you didn't see. olùwọ Ọlọ́run àwọn yóò máa dúró tì í. God of hosts will be there for you. òkè ìjọ Ọlọ́run alààyè. greetings to the church of God. lórúkọ Jésù agbára ọ̀run kò ní fi ìjọ rẹ̀ sílẹ̀. power of God will not be ọ̀dájú one thing nine four. Kristi ti ní ìlérí kan fún ìjọ rẹ̀. Rights and prayers for the church no matter what comes. Ó ti fi ìjọ rẹ̀ sọ́dọ̀ lórí àpáta Kristi. And establish the church on the solid rock. Ó sọ kí ó jẹ́ kí ọ̀rọ̀ àgbáyé kò borí rẹ̀. That the gate of hell will not prevail. Ìjọ lọ́rọ̀ lè bàjẹ́. The church God will not be scattered. Ìjọ lọ́rọ̀ lè bàjẹ́. It's only a human being that can be scattered the church of God will keep moving now. ènìyàn ló máa bára rẹ̀ jẹ́ all that can influence your mind. ọba tó ní báwo kó bàbá tó tó wọ bàbá lọ. kọ̀kọ́lá ta ni ìlàjà àtúkò bọ́ sí tó. àwọn ènìyàn tí ó tẹ́ yọ lọ sí fún yọ Joshua fún ara rẹ̀. God himself choose Joshua. olùwà yóò yọ Joshua tó tọ́ ọmọ ìjọ. olùwà choose the next Joshua for us. ìjọ ìjọsà yóò sì máa tẹ̀síwájú. the church of International àwọn ayé bàbá ní ìjọ secret ibi mọ́ yóò di. and it shall itself never know will finish. lẹ́nu sọ dókítà ọ̀la jésù pẹ̀lú yóò dá lẹ́sà ọmọ ọ̀rẹ́ pẹ̀lú wa lóṣù lónìí bá ọmọ ọlọ́run olùkọ́ ṣe olùkọ́ pọ́ ìlú àwọn àti oṣù jẹ́ kí òye kó yí ọ. àti wá understand it. ti ronú òpin rẹ. begin to think of the way to be more than a man. all blessings one in our life. ọlọ́run ayé ayé adé yìí ìlú wa ọlá fún ọ̀rọ̀ rẹ lórúkọ jésù kristu wà wá. Serika, the education chairman in Praise the Lord. On behalf of the governor of Oyo State, the good people of Oyo State, I bring warm felicitations and express condolences to the Adekunle family as we Mommy. pay our uh, Mommy. grandfather Mommy. of comedy in Mommy. Nigeria to rest. For anybody Mommy. who cares to know, Lord Babasala is or was eh, an Osun State indigenous. He spent the better part of his life in Oyo State. specifically in Ibadan. And therefore, the Oyo State people and the Oyo State government is very proud and very grateful to God for giving us Babasana in Oyo State. It is just unfortunate that we couldn't lay him to rest in Ibadan. We have deferred to the wishes of the family to bring Babasana to Malaysia. here. His Excellency the Governor of Oyo State, Senator Abel Ajumo, extends his greetings to all the clergymen here. We thank you for what you have done in a day like this. And we pray that the family that he has left behind will not disintegrate, will continue to bind and bond in the name of Jesus. Uh, time is well spent. We are here to give our solidarity, our support as we lay our Baba to rest. We thank God for his life. We thank God for the impact he made in theatre. We thank alága àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán PCOS bàbá wa ọ̀gá wa ni wọ́n bàbá wa yanju Adégbìtẹ́ bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé kí lè fẹ́ sọ nípa bàbá wa olóògbé Moses Ọláìyá Adéjùmọ̀ tí gba ayé mọ̀ sí bàbá Sàlá. bàbá Sàlá jẹ́ ẹni tí àwa gbọ́njúmọ́ láti kékeré ó wá jẹ́ pé ọlọ́run fún wa lérè ọ̀fẹ́ pé nígbà tá a tún wá di ẹni tí ó darapọ̀ mọ́ iṣẹ́ asọ̀rọ̀mágbèsì àtúnwáṣẹ̀ wàá mọ̀ wọn dáadáa àwa mọ̀ wọn gẹ́gẹ́ bíi pé à ń wò wọn lókè ńgbà yẹn bàtà náà wá tún wá darapọ̀ tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ní iṣẹ́ móhùnmáwòrán ó wá jẹ́ àǹfààní fún wa láti tò ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn mo rò bí èmi bá wọn ní ìbáṣepọ̀ tí mo lè sọ pé àjọṣepọ̀ òun ni mo ṣe Bọ́lá tán lẹ́yìn yẹn ní iléeṣẹ́ tèmi ti ń ṣiṣẹ́ sìn tí Ọlọ́run fún mi ní òrèfẹ́ láti máa darí BCOS a bẹ̀rẹ̀ sí ní rọ̀nà àwọn program wọn àwọn play wọn lórí rédíò nígbà yẹn ìgbà yẹn orí cassette báyìí náà ń ṣe sí orí disc la máa ń pè nígbà yẹn forty five rpm tí a máa ń pè lórí rédíò nígbà yẹn lẹ́yìn yẹn mo tún wá ní àǹfààní láti wá mọ̀ wọ́n dáadáa gan tó fi jẹ́ pé gbàkúgbà tí bá ń lọ sí ìjẹ̀bú-jẹ̀ṣà tí mo ní nǹkan kan tí mo ń ṣe ìjẹ̀bú-jẹ̀ṣà yẹn gbà yẹn tá a bá ń lọ tá a bá yà tá a bá ń jáde lọ aláti yà ń lé wọn ní ọ̀nà ìjẹ̀bú-jẹ̀ṣà mo rò bí mo bá wọn sọ̀rọ̀ bí oṣù kan àbí méjì kó tó di pé ọlọ́run sọ pé máa bọ̀ nílé ohun lèmi máa ń gbọ́ tẹ̀bá dẹ̀ gbóhùn gbà yẹn ẹ̀ lè mọ̀ wípé Eh, ó ṣe díẹ̀ káàtó ní àgọ́ ara wọn torí ohun yẹn sì wà bó ṣe yẹ kó wà àdúgbòdò Ọlọ́run wípé lónìí àmọ̀bí tán wà wọ́n ti darapọ̀ pẹ̀lú àwọn ẹni mímọ́ eh, àdúrà tá a dẹ̀ ń gbà ni pé gbogbo fámìlì gbogbo àwọn ọmọ ọmọ ọmọ àti ọmọ ọmọ ọmọ àti aya àti gbogbo ẹbí tí wọ́n fi sílẹ̀ kí Ọlọ́run kó bá wa dì wọ́n mú. Ah, ọ̀rọ̀ pọ̀ tí mo lè sọ wọ́n ní bàbá àpèrè akọni àfidàlálẹ̀ mo dárúkọ bàbá sàlá lamidi bàbá sàlá yẹn ọláìyá adéjùmọ̀ mo yọ ìgò lójú ká lè rójú ara wa bàbá sàlá jẹ́ ìkan náà àwọn àgbà òṣèré ní nàìjíríà tó yẹ pé a bu ọ̀wọ̀ fún lọ́pọ̀lọpọ̀ torí tá bá ń sọ̀rọ̀ pé adẹ́rìn pa òṣónú nàìjíríà òní nàbà wà kò sí ẹlòmíì before him a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìlànà tó fi lélẹ̀ látìgbà náà tó fi kú kò yẹ lórí ẹ̀ torí pé bó o tiẹ̀ bí o sọ̀rọ̀ bó o bá rí bàbá àṣàlá lásán ẹ̀rín ni èyí fi yé wa wípé ọlọ́run dìídì da pẹ̀lú àwàdà pẹ̀lú kọ́mẹ́dì ni inú wa sì dùn láti jẹ́ ọmọlẹ́yìn ẹ̀. bàbá àṣàlá of Africa bàbá àṣàlá of Nigeria bàbá dáadáa ni bàbá gbogbo àgbáyé ni. Eh, bàbá tó eh, bí aṣọ ló bí ṣòkòtò eh, bàbá sàlá àtijọ́ ó wà láti ọdún tó pẹ́ kì í ṣèmọ̀ràn ogójì ọdún tí a ti mọ bàbá yẹn ìbẹ̀rẹ̀ ẹ̀ dáa ìparí ẹ̀ sunwọ̀n tí ká máa gbàdúrà pé kọ́lọ́ngàn jẹ́ kí ìgbẹ̀yìn gbogbo wa kó dáa kó dùn báyìí ni lóòótọ́ béèyàn bá bẹ̀rẹ̀ ó máa ń le torí bàbá yẹn bàbá ẹnìkan tó jẹ́ ẹni tó ní àforítì ni tó dẹ̀ ní ayọ̀ ọkàn ó bẹ̀rẹ̀ pẹ̀lú determination pé ibi tó ń lọ ó dẹ̀ rí i pé òun gòkè ó débẹ̀ kárí gbogbo àgbáyé àwọn tó aṣíwájú tá lè máa tọ́ka sí nìyẹn nítorí pé iṣẹ́ àwàdà yìí èsè eré oníṣe ni àkọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lọ́kọ́kọ́ sọ eré oníṣe tó gbé e sí àwàdà kó tó di pé àwa náà wò pé ọ̀nà yìí ó tún rọrùn láti ṣàwàdà pé ẹni tó bá lè ṣe tẹ́jẹ̀ ti wà lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ní foundation member tó jẹ́ pé à ń ṣe ó ń ṣe àwàdà yìí kó tó di pé àwa náà bàtà tó bọ́lẹ̀ làwa náà kẹsẹ̀ bọ̀. sáà lè sọ̀rọ̀ bàbá sàlátán bàbá dáadáa bàbá olóríire bàbá apanilẹ́rìn tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa bàbá ó pọ̀ gan-an ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n wáyé iṣẹ́ tá a rán wọn wọ́n rí ṣe wọ́n ṣe ayé mọ̀ wọ́n wọ́n ṣe orúkọ wọn ò bàjẹ́ wọ́n ṣe wọ́n tó fi ọ̀rọ̀ ọlọ́run parí ìgbésí ayé wọn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kò sí ohun tá a lè sọ ju wípé baba sàlá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi torí pé e, ètò yìí ètò yorùbá ni ṣùgbọ́n màá fi òyìnbó kékeré kún pé Babasala was an administrative man ó wà package pẹ̀lú ètò ó ní ètò gbogbo kan tó ń ṣe torí ìgbà wà lọ́dọ̀ wọn Babasala sanwó oṣù fún wa ni tí ò sí nínú òṣèré tó lè ṣe ó ra mọ́tò fáwọn ọmọọṣẹ́ ó kọ́lé fáwọn kan ó fún wa ń lóòlù kẹ́hìn lè mọ̀ kó Babasala fẹ́ràn ìjọba a tún máa ń san ó yọ tax ní owó tán fún wa ńgbà náà so baba sàlá jẹ́ nìkan tó yẹ pé ó wà ó ó mọ́ ó dẹ̀ ní ọkàn mímọ́ sí gbogbo èèyàn kò ní òjòrò lọ́wọ́ kì í dẹ̀ jẹ́ èèyàn gbé rárá. gbogbo nǹkan tá a bá ṣe láyè ẹ jẹ́ ká máa ṣe dáadáa o dáadáa bàbá ni bàbá nígbà látànà ọ̀pọ̀lọpọ̀ àwa òṣèré nílùú ìlà ti wà látànà torí a ṣe artist night lẹ́yìn artist night àti wàá ṣe social service báyìí sìn lóòótọ́ bàbá a fẹ́ dágbére kẹ́yìn fún bàbá báyìí pé bàbá ó dìgbò ṣe àmọ́ inú wa dùn pé gbogbo wa á dìde àtẹ̀kọ́ ni o ní orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà àwọn òṣèré àwọn àbíbà yẹn lọ́jọ́ tòní irú èmi sì láti èkó mo ti wá bá wọn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye àwọn òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ta bá ní ká bẹ̀rẹ̀ sí dárúkọ ilẹ̀ aṣú ilẹ̀ atúmọ́ni In Jesus' mighty name we are praying. Amen. In Jesus' mighty name we are praying. Amen.

kò pani mọ́ Jésù yè nítorí náà Jésà òkú kò ní pamọ́ Jésù yè kìkì yá yé.

olùgbàlà ẹ má àti aláàánú jùlọ dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora kí ìrora Oya wo ikaba kokora arias elibaru and the door opened nehariba for us to use the blood. Now Wọ́n ti pàṣẹ yàgò

àti ekuru ekuru. síbẹ̀ yìí kárí ọ̀hún tó nìkan àdìgbọ́n kan wọ́n ti rí. ìdánilójú àti àìsíyèméjì ìrètí àti ìdẹ́síyè tó kò ní pẹ̀kọ́ nípa tí olúwa wa jésù méjì ẹni tí ó ní ó bá rò sí wádà yóò lè rí ibi ara òtún lára rẹ̀ ní ìfúnra èyí tí òun lè fi darí bá fún ọmọ nípa àwọn ará rẹ̀. mo kọ́

ọlọ́run aláàánú ọba wa jésù kristi ẹni tí ń ṣe àjíǹde àti iyì ẹni tí ẹnikẹ́ni tí ó bàbà gbọ́ ó wà láàyè bí ó tilẹ̀ fún owó àti ẹnikẹ́ni tí ó wà láàyè tó ti gbà gbọ́ àti ó sì ti wá ẹni tí ó sì ti ọmọ ọjọ́ ọ̀la kò sẹ́ni ìyẹn bí ọkọ̀

Redeemed Elder Apostle Ọ̀pọ̀lọpẹ̀ Ẹ̀kọ́ Adébọ̀lọ́ Sinmi àti ilé àtijọ́ gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn ìyáde bá wa ní ẹni ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ̀ a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ̀ olùfẹ́ rẹ̀ wípé wá ìyá alábùkún ọmọ bàbá mi ẹgbà ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ bí èyí fún wa àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáàbí wa àwọn orin ìdágbére olùfẹ́ máa sùn kó o sì máa sinmi ó ní ní ààyè olùgbàlà rẹ àfẹ́ ọ ṣùgbọ́n Jésù fi ọ jì kò ló fẹ́ máa sọ kó o ṣe máa sinmi ó ní ní ààyè olùgbàlà rẹ kò ṣe kẹ̀mí àwọn tó ń gbogbo ẹ̀. Thank you. Signor Ẹ̀dà máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi nínú àjò rẹ kúrò ní ayé yìí ní orúkọ ọlọ́run bàbá olódùmarè ẹni tí ó dá ọ ní orúkọ jésù kristi ẹni tí ó jìyà nítorí rẹ ní orúkọ ẹ̀mí mímọ́ ẹni tí ó fún ọ ní agbára ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì àti pẹ̀lú gbogbo àwọn ogun ọ̀run ní ibùgbé rẹ yóò jẹ́ ibi ìtura àní ìdí àjọ̀dá tí ọ̀gá òkùnkùn ọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti àwọn èèyàn mímọ́ yóò pa láyà ti ọkàn yóò máa bá yín gbé ní Olúwa tó ṣe ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa ní Olúwa ó fún yín ní àlàáfíà ní Olúwa kó máa bójú wò yín kí ẹ máa lọ láti pàdé ipa kí ẹ máa lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun kí ẹ máa lọ láti mú òkú nínú ṣe kí èbùkún ọlọ́run olódùmarè tí bàbá ọmọ àti ẹ̀mí mọ́ yóò wà bá yín gbé láì àti láìláì. àmín àmín àmín lórúkọ Jésù. hallelujah. hallelujah. Hosanna. Iye.